ọba tó yẹ pé inú ọlámlá ẹ̀ ó ṣẹ́wàkù láti jùmọ́ àti ó kọjá lọ tí di ti ọ̀sẹ̀ yìí àtọ̀rọ̀ ní ọlọ́ọ̀bà ní kí ọlá kó ṣẹ́wàkù ó jẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ jùmọ́ níbi sí ayé wa aláàtútóbi lágbára muhammad sallallahu alaihi wasallam kí ìkẹ́ àti ìgẹ̀ yìí kọlọ̀mbà ní kí ọlá bá muhammad sallallahu alaihi wasallam àwọn sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àti ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà tó jíṣẹ́ ńlá muhammad lakalẹ̀ tí di ọjọ́ kẹyìn ọ̀pọ̀lọpọ̀ ọba tí àwọn èèyàn bá ń ṣe tọ́bá ń sọ ọ̀rọ̀ ń pa àtúnṣe ní orílẹ̀-èdè kí orílẹ̀-èdè in tọ́pọ̀lọpọ̀ sábà máa ń wò òun ní òkè ìpé àwọn tí wọ́n wà lókè yìí tàbárí wọn mú kúrò ń bẹ́ẹ̀ tàfihàn dáadáa sí ó súnmọ́ kórílẹ̀-èdè wa kó tọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ní èyí tí islam máa ń wò òun ni pé orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe olórí lórí àwọn orílẹ̀-èdè yìí wọ́n jábọ́ láti sánmọ̀ ibì kan ni wọ́n ti jáde kò sì sí bórílẹ̀-èdè ó ṣe rí àwùjọ sáwùjọ ló papọ̀ tó dorílẹ̀-èdè yìí àwọn àwùjọ sáwùjọ yìí ìpìlẹ̀ wọn ọ̀dẹ̀ kọ̀ọ̀kan ni ilé kọ̀ọ̀kan ni yẹn pé fámílì ohun gangan nípìlẹ̀ gbogbo orílẹ̀ tá a bá sọ gbogbo ìgbà tá a bá ti rí ọ̀dẹ̀ túnṣe àwọn àdúgbò wa yóò jẹ́ títúnṣe tádúgbò bá dá àwọn òlú náà dá tí gbogbo òlú bá dá ó dájú pé orílẹ̀-èdè ṣe kíni orílẹ̀-èdè náà ṣe kíni yóò dáa sọpọ́lọpọ̀ gbà ní islam takes a bottom up approach afẹ́ tó àwùjọ ṣe ẹja bẹ̀rẹ̀ láti grassroots tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń jẹ́ tí wọ́n wà lọ́ọ̀dẹ̀ kọ̀ọ̀kan ọmọ ọlọ́wọ́n bá àlékiọ́lá lọ́kàn ṣoṣo bó ti yẹ kí wọ́n mọ̀ ó súnmọ́ pẹ́pẹ́ àwùjọ náà sì dà kó iléèdè náà sì dà níbi ìdílé yìí islam kó àkọlé kan pé báwo la fẹ́ to ẹ̀dẹ́ wa kódà láti fi pé báwo ni ẹ̀jẹ́ ṣe ń bẹ̀rẹ̀ báwo la ṣe ń kó ìdílé jọ islam ó fagilé gbogbo ìbágbépọ̀ ọkùnrin àti obìnrin àfi kí wọ́n jẹ́lẹ̀tọ̀ ara wọn ìsìjẹ́lẹ̀tọ̀ ara ní ní contract ni akdun ìtàdọ́mọ̀nú ìbáhàtàlẹ̀stẹ̀mtà kúlù mìnà zaujeni bil'akhar alalwaji mashro àwọn fama ń ṣàlàyé ipé ìjẹ́lọ́kọláyà táàfi pilẹ̀ ọ̀dẹ̀ ó bẹ̀ẹ̀ látara agreement contract ta sign pé pé tó a lè má tọwọ́ bọ̀ wé sórí àwọn ilẹ̀ lárúbáwá kan lẹ́gbà tí wọ́n bá tó ṣe ìyàwó tán ó ti ní pé èèyàn gbọ́dọ̀ sign it legally marriage contract so a máa ń rí ilé náà tí wọ́n máa ń ṣe sign certificate so but nínú àwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n lò fi ọ̀nà ọba àlíkíọ́lá legal document ni ó sáà gbé tó lábájá báyìí ó fẹ́ lábájá báyìí wọ́n ti lọ́kọ̀ láyà ṣùgbọ́n mú ṣẹ̀ríà islam kódà ká má kọ́ọ̀lẹ̀ lódì wọn bàtọ́ pé àdìsọ́kàn tá a fi fẹ́ra wa ní pé lágbájá ọmọ lágbájá ó tọrọ tàbẹ̀dù ọmọ tàbẹ̀dù níyàwó bàbá ìyàwó ìsíwámẹ́gbẹ́tọ̀ ọmọ mi mo fi fún lágbájá lóòótọ́ àwárí ẹlẹ́rìí méjì tí wọ́n jẹ́rìí pé lódodo ni bàbá yìí fi ọmọ ẹ̀ fún lágbájá táǹpẹ̀ gbígbéyàwó nínú islam ká pe àwọn èèyàn wá kí wọ́n bá wa jẹun ká gba hall ká sẹ̀mú àti gbogbo yẹn lẹ́yìn lẹ́yìn ni kódà nínú islam ẹni tí ó ṣe gbogbo àwọn nǹkan yìí tí ó pa àwọn èèyàn pé wá bá wa jẹun ọkọ ni kì í ṣe fámílì ìyàwó ẹgbẹ́ ilẹ̀ yorùbá tọ́bá àwọn fámìlì ẹnumọ́dọ́ gbé kè ọjọ́ òní afẹ́ wá káwá ṣe gbogbo nínú islam lẹ́yìn gbàtà bá fún ọkùnrin ní àwòtán ọkùnrin má dìsàgbé òkè mo fẹ́ ọjọ́ báyìí mo fẹ́ káwọn èèyàn kan wá bá mi jẹun so ìgbéyàwó ní islam kò kọjá 5-10 minutes ìfàtà àwọn afáàtà máa ń pè òkè kan wá bá wa sọ̀rọ̀ kí wọ́n ka kútúbà gbogbo yẹn sẹ́rímónì tí wọ́n bá fún ọmọ tó fọmọ ẹ̀ lọ́kọ̀ pé mo fi ọmọ mi mo fún lágbájá tí ò sábà kan bẹ̀ tẹ́gbẹ́tò bàbá ọmọ ó pe ọkùnrin pé tó mú fọmọ yìí fún ẹ àsìlẹ́rìn méjì tó jọkùnrin tó wà ń bẹ̀ ìgídì sọ wọ́n ti di lọ́kọ láyà àwọn tí chief máa bá sí ń bẹ̀ kò sígbéyàwó irọ́ ló ń yẹ bẹ́ẹ̀ irú àwọn nǹkan yẹn ló máa ń fẹ́ lómi sí gbẹ́kùn pé àfáà tó wá sọ wọ́n pọ̀ ní lọ́kọ tó wá máa threatening wọn pé tẹ́ ẹ̀ bá ṣe tí mo ní kẹjọ máa kọ̀ yín o <laughs> àfáà tó so ọkọ̀ àtìyàwó pọ̀ kò sí ní tó kàn tí ò ní bàbá ọmọ ni òun ó kàn akàn pé wá nígbà ẹ̀ṣàlàyé ọ̀rọ̀ fún wa báwo la ṣe ń so yìgì inú islam kò tá tí ò bá sí ń bẹ̀ kò sí tó affect ìgbéyàwó wa kọ́nà fún wa ní àgbọ́yé ẹ̀sìn tí ẹ̀ bá wá di lọ́kàn láyà bá islam wẹ̀ ó ṣe wá lálápá tètè ó ṣe wá lórí kòrò pé ká fẹ́ yàwó òdíṣẹ́ ńlá mú sọ̀sọ́ máa ń sọ pé láàrọ̀ bá ní yẹta fi islam kí ẹ̀ sọ pé tó mi ìfẹ́ níyàwó tó gbé mo fẹ́ máa sẹ́nà ọba àdékẹ́ lálásán ilé òsínú islam ìkan náà wọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá mọ́sálásálà tí ìbá ṣe mistake òfin máa bọ́ tí ìbá ṣe mistake orúkọ ẹ̀ ó ló máa ń sọ pé àwọn máa ń béèrè lọ́wọ́ àná pé fún wa nígbà láàyè níbi tí àwọn fẹ́ sọmọ́ lọ́wọ́ bá àdékẹ́ládé àwọn máa ń béèrè lọ́wọ́ pé fún wa nígbà láàyè ká tẹra wa lọ́dà ká castrate ara wa torí pé ìmọ̀ ní feeling pa afẹ́ súnmọ́ obìnrin yìí ó ń disturb wa níláwó kọ́ọ̀dẹ́lẹ́ na dalik lakọ́tọ́sẹ́yìnà káwọn bí fún wa nígbà láàyè yẹn ni anikahu sunnati kíyàn ṣe gbéyàwó súnnèmí ni súnnèmí muhammadu sallallahu alaihi wasallam kúrò sọ wọn pé fankihu ma tọ́bẹ̀lẹ́kún minan nisa ẹfẹ́ èyí tó wùyí láàrin àwọn obìnrin oríṣẹ́ ńlá mọ́ sọ́sílẹ̀m ó tó wá ṣàlàyé ẹ̀ òní yá má àṣàrà pé ẹ̀yìn ọ̀dọ́ tó bá yẹ pé tó àwọn ọ̀dọ́ lànà bí dojú wọ̀rọ̀ kan bí pẹ̀tọ́ ẹ̀yìn tẹ́ jọ́dọ̀ gan ya mashara shabab manistata aminkum liba faliyata zawaj gbogbo ẹni tó bá ti ní kápá ẹ̀yìn kò lọ fẹ́yàwó fa ináwó agádùn lè basar torí pé tó bá fẹ́yàwó yóò jẹ́ rọrùn fún láti rejú ẹ̀ lẹ̀ kì tó bá kọjá tó jábo ní òfẹ́ wò wa ahsan lè farj eléyìí sì ṣọ́ kó níbi ṣìnà kó níbi ìṣẹ̀ṣẹ̀kúṣe wọ́n mọ̀ lámì yẹ́sítọ̀tẹ̀ ẹni tí ó bá ní kápá fa àléhì bí sọ́hún fa ìnáhù láhù ìjà tí ó wá ní kápá àti lè fẹ́ àwọ̀ ẹni kó máa gba ẹ̀ gbogbo àwọ̀ yìí yóò sọ débì kan àwọn afáwọn máa ṣàlàyé fún ẹ pé tó ìfẹ́ àwọ̀ tí quran tí sunna tó ní ká ṣe yìí ó láwọn ọgbọ́n kan tọ́lọ́wọ́n bá lékeọlá tó fẹ́ ká kọ́ látàrí hikam àwọn tó tó lára àwọn tọ́lọ́wọ́n bá lékeọlá fi ṣe ìgbéyàwó tó fi ṣe lọ́rọ̀ yàn òun lélẹ́yìí àwọn afá tọ nǹkan yìí tí ó pọ̀ ṣùgbọ́n a mẹ́nuba díẹ̀ nínú àwọn nǹkan yìí torí pé kútùbà ní ti àfẹ́ṣe àkọ́kọ́ ń bẹ̀ ni pé yóò jẹ́ kíyàn lè ṣọ́ abẹ́ ẹni tó bá ti níyàwó àbí tó lọ́kọ wọn kì ń sábà rí nǹkan rìn àbí kí wọ́n fẹ́ ṣiṣẹ́ kó torí pé tí ó tí ó ti rí ibi tó ti ṣe kíni tí ó ti bí abùkátà ẹ̀ nínú ilé ló fi jẹ́ pé gbogbo tó bá yẹ pé ìdàkejì ẹ̀ èèwọ̀ ni èyí tó jẹ́ ẹ̀tọ́ yẹn islam máa ń ṣe rọrùn débi pé kò ní nira fápẹ̀rẹ̀ ní sínká ṣe ṣìná èwọ̀ ni so ìdàkejì ẹ̀ òun ni nìká kódà wọn àwọn bàbá tí wọ́n fẹ́ ka kútùbà nìká wọn ni alhamdulilahi adúgbòfẹ́lọ́wọ́n bá nìkíọ́lá alẹ́bí halala nìká wà harramazina tó ṣe ìmáfíyàwó tó ṣe lẹ́tọ̀ tó sì ṣe ṣìná ní kíni tó ṣe ní èwọ̀ gbogbo ìgbà tó wáyé pé alternative sí nǹkan ẹ̀ṣẹ̀ ni èyí tó jẹ́ halal yẹn ọlọ́ọ̀bá àlékẹ́lá jẹ́ ó rọrùn débi pé kò sẹ́ntì ò ní lè ṣe ṣùgbọ́n àwọn èèyàn gbà mí èyí tó lọ́n ṣe ní rọrùn yẹn ọmọ ajó lè débi pé tó èyí tó jẹ́ ìwọ̀n yẹn gbọ́dọ̀ àwọn èèyàn fẹ́ lọ ṣe láwùjọ wa nísìnyí ṣé ká ṣègbéyàwó ló rọrùn jù ní àbíká ṣe ṣìnà ìtẹ́gbùgbà náà lè dáhùn ni kí wọn tó lè ṣègbéyàwó nísìnyí á tún rò bí ẹ̀mí 100 tó wá possible lẹ́yìn ìgbà tó bá dẹnu kọ obìnrin kó fẹ́ fẹ́ tán pé kú bàbá wa ní ibi kí oòrùn làbà bàbá ní ẹlòmí ìtàn lọ́sọ́ pé tó rárá kò tẹ̀sí ní òtí ẹ̀kan nísìn tí ò bá tí ní msc ẹ̀ kò lè kò rí yàwó kò rọ́rọ̀ yàwó kò rí rò báyìí ọmọ tán sọ pé kò rọ́rọ̀ yàwó rò báyìí pé tí ò bá parí msc kò ní ṣègbéyàwó ó ń campus sọpọlọpọ àwọn òbí tó ń fa ọmọ sí skúlù skúlù débi lọ́nsìn ní hostel so ìlú yẹn náà ni gbogbo wa máa ń gbé àmọ́ àwọn tó ń pàjọ lọ skul táwọn òbí àwọn sọ pé rárá o kò ìdàgbà tó kún fún ìyàwó o couples life jẹ lọ́mọlọ́mọ ń gbé nínú skul òun àtọkùnrin náà jọ ń gbé náà ń sùn fún four years tó máa lò ń skul yẹn wọ́n jọ gbé couples life yẹn ni wọ́n dẹ̀ ń parí skul báyìí ó parí síbẹ̀ nìyẹn kọ́nà balùwẹ̀ ṣàánú rẹ̀ lọ́gbẹ̀gbẹ̀ àwọn oní islam tó rọrùn ni lára òun ni pé èyí ó rí ọkàn fi balẹ̀ síbì kan ọlọ́ọ̀bá lè kí á ní pé wàmín àyájì strọ́tù rome verse 21 oníwàmín àyájì yìí ní àwọn àmì ọlọ́ọ̀bá lè kí ọlá and kọ́lákọ́lákún min àǹfúsìkùn olùkọ́lọ́ọ̀bá lè kí á dá láti ara wa azuwajan àwọn tí ó mọ̀ jẹ́ ẹ̀wò fún wa tó sì máa jẹ́ ọkọ̀ fún wa lè tẹ́sìkùnú ilé ìhá kẹ́ bá lè rí ìfọ̀kànbalẹ̀ lára wọn kẹrí fàyà balẹ̀ lára wọn wọ̀já alábẹ̀ inákún mawaddatan wa rahma ọlọ́run bá àdékẹ́ láti fi sí àárín yí mawadda ìfẹ́ wa rahma àti ìkẹ́ àwọn ingredient méjì èròjà méjì tí ń jẹ́ gbígbéyàwó kó nù nílé almawadda ìfẹ́ wa rahma àti ìkẹ́ kọlọ̀ọ̀bà àdékẹ́ ọlá kó fi sí ìjẹ́lọ́kọlẹ́yà wa lágbàrẹ̀ àwọn àfọwọ́ mẹ́rin dóńbì yẹn ọmọ ń sọ pé kò sí tọ́lọ́wọ́ bá àlékiọlá tó bá là kalẹ̀ pàápàá jùlọ láàrin àwọn ọmọ èèyàn síra wọn sèyẹ̀kónú láhú ẹ̀kókónú wàwà àjìbàt a ma rí àwọn ẹ̀tọ́ a sì ma rí àwọn ojúṣe èyí tó súnmọ́ jù ní nàìjíríà nígbà ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀tọ́ làwọn èèyàn máa ń béèrè ó kéré ní máa ń béèrè pé kí lójúṣe tèmi èyí tó jẹ́tọ̀ ọkọ lórí aya a máa jẹ́ ojúṣe aya fọ́kọ èyí tó jẹ́ tọ́ aya lórí ọkọ a máa jẹ́ ojúṣe ọkọ fúnyàwó ẹ̀ nínú àwọn nǹkan yìí àwọn afá máa ń kà á a lè rí mẹ́wàá láwọn tó yẹ pé tó ẹ̀tọ́ ní fọ́kọ a lè rí méjìlá tó jẹ́ ẹ̀tọ́ fúnyàwó lórí ọkọ akọ̀mẹ́nuba méjì nù àwọn méjì àbẹ́yẹ ọkọ náà nǹkan yìí ó jọ̀ràn yàn fún gbogbo ẹni tó bá níyàwó kó pèsè oúnjẹ aṣọ àti ilé fúnyàwó ẹ̀ tàbí sọ pé mọ̀nìsítàtọ́ àmínkùnlé bá à ẹni tó bá ní kápá àwọn òjíṣẹ́ àwọn sàábẹ̀ òjíṣẹ́ lámọ́sílẹ̀sílẹ̀ bá ti pé gbìyàwó ó rọrùn tó yìí láyé òjíṣẹ́ lámọ́sílẹ̀sílẹ̀ tásìrí lára wọn ẹni tó pé òṣìta débi pé kódà ẹni tí ó fún yàwó ẹ̀ tí ó fi di yàwó ẹ̀ kò rí mú wá arákùnrin kan lọ́mí ní pé lọ wá ogun tó bá ríwá káfí lè fóbìnrin fún ẹ̀ kò bá jẹ́ pé òòka tó ẹ́ pé irin láfi ṣe fáwọn ọ̀rọ̀ jù máa wájẹ̀ dà hátà kátàmà min hadid so but àwọn tí wọ́n fẹ́ àwọ̀ yìí wọn kì í fẹ́ àwọn ìyàwó wọn sábẹ́ bíríjì náà lára tó jọ́ràn yàn fẹ́ tó fẹ́ fẹ́ àwọ̀ náà gbọ́rọ̀ pèsè jíjẹ múmu àtaṣọ wíwọ̀ fún ìyàwó ẹ̀ ọlọ́ọ̀bá àdíjá sọ wípé wà alẹ́lẹ́mọ̀lúdì láàbù so ilé kùrán lákalẹ̀ ní kí ṣe pé tó àwùjọ wá fẹ́ ká ṣe nǹkan báyìí rárá ọlọ́ọ̀bá àdíkẹ́ lápàṣẹ ìtumọ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́ lápàṣẹ ni pé téèyàn ò bá ṣe é ó lẹ́tọ̀ kọ́lọ́ọ̀bá àdíkẹ́ lábílọ̀ mi lálùkì àmà ọlọ́ọ̀bá àdíkẹ́ ni àwọn ọkọ̀ ọ̀ràn yẹn ni kí wọ́n dáṣọ sáwọn obìnrin wọn lọ́rùn ọ̀ràn yẹn ni kí wọ́n bọ́ àwọn obìnrin wọn táwọn afábá kẹnu bọ́ ọtọ́ sàlàyé fún wa pé àwọn obìnrin a máa yàtọ̀ síra wọn ẹni tó bá gbé tó àwọn obìnrin tó wà ládùúgbò tèmi kò tó mi ọmọ dangote mú fẹ́fẹ́ ó wá ẹni tó pé tó láwùjọ kálíbà ti ẹ̀ háì àwọn afábá sàlàyé pé déédéé tí wọ́n ń jẹ́ nílé wọn gbọ́dọ̀ provide fún torí gbọ́dọ̀ pàdé gẹ́sọ́ kí ni bill maruf ọlọ́ọ̀bá àjọsọ sọ́ọ̀tù tọ́lá kó nífàlẹ̀ yóò ń fẹ́ dù sáàtì mi sáàtì so bóbìnrin ẹ bá ṣe rí bẹ́ẹ̀ náà ló ṣe bọ́ ló ṣe dájọ́ sí lọ́rùn ló sì fún nílé alkiswa wa nafaka wa sakna àwọn ilé ọ̀ràn yàn ni fún ọkọ láti provide fún yàwó ẹ kódà obìnrin tá a kọ fápẹrẹ lára àwọn àṣà yorùbá ní pé tọkùnrin bá fẹ́ kọ obìnrin ó kẹ́lẹ̀ jígbọ́n pé ọmọ kó lọ léyìn àbí kọ́ pé mo kọ̀ dẹ́rù ẹ̀ síta tẹ́lọ̀mí máa ń sọ láwùjọ àwọn ọkùnrin a máa sọ ní sọ yẹn ọ̀nà pé mo dẹ́rù bẹ́rù ẹ̀ síta ni nínú islam a kì ń kọ obìnrin bẹ́ẹ̀ o kódà ẹni tó kọ obìnrin báyìí ó dẹ́ṣẹ̀ wájú ọlọ́run bá lékè ọlá kó lọ bẹ obìnrin yẹn padà pé kó máa bọ̀ nú ilé kó ẹ̀ṣẹ̀ wá kọ́ normally bí wọn bá kọ obìnrin pé mo kọ ẹ ó gbọdọ̀ lo oṣù mẹ́ta ó kéré jù àbí nǹkan oṣù mẹ́ta nú ilé yẹn kó tó kúrò nú ilé yẹn kọ́dọ̀lọ́ọ̀bà ní kẹlá pàṣẹ pé obìnrin tàà kọ̀ ọ̀ràn yàn ní ká fún nílé oní askinuhunna min haifu kan hunna min buyu ti ẹ gbọ́dọ̀ lé àwọn obìnrin tẹ́ ẹ kọ̀ ẹ gbọ́dọ̀ lé wọn jáde o wà láyé àwọn obìnrin náà gbọ́dọ̀ bínú pé tó wàhálà ìṣẹ́ ti wá pọ̀ jù lé lódì wọn obìnrin ó dẹ̀ ìbínú jáde mo kọ̀ ẹ́ awa dúró fún àsìkò tá ń pè ní ìdá tó lọ ń ba àdìjọba fún wọn ní kápá ẹ̀ a so ètò wáyé kóbìnrin tá a kọ̀ ọ̀ràn ẹ̀ ní ká fún nílé èyí tó wájú ìyàwó wa ń ti ọ̀ràn yẹn ni ó gbọdọ̀ nílé tí a ṣe favour fún pẹ́pẹ́ mo kàn irọ́ ráìtì obìnrin lórí ọkùnrin ni lára tó jẹ́ ọ̀ràn yẹn náà ọlọ́run bá nìkan gbé wa aṣírù húnná bil ma'ruf èyàn kí ń bóbìnrin gbé ní ìgbésí ayé ìnira pé kí ẹ máa lù kí ẹ máa fìyà jẹ́ torípọ́lọ́run bá nìkan wa aṣírù húnná bil ma'ruf ẹ bá wọn gbé pẹ̀lú tó fi ń dáa jù lọ́lọ́run bá nìkan fún alágbọ́yẹsìn bọ́lá ọba àdígá ṣe láwọn nǹkan ìkalẹ̀ fọ́kùnrin ẹjọ́ tó fi nǹkan kan fún kó bà lè yé dáadáa tàbá nílé tẹ́gbẹ́tò àwọn àtìyàwó wa lájọ́ ń gbé àwọn fẹ́ mú àwọn òbí wa wá pé kí wọ́n bá wa gbé ọ̀nà yàn ní pé ká sọ fún ìyàwó wa pé tó a fẹ́ kí bàbá àti ìyá kan wọ́n bá wa gbé o pàápàá jùlọ tó bá pé létà ń sọ yìí ilé tẹ́gbẹ́ ibì kan náà ni wọ́n mọ lù sí so a sì fẹ́ gómìnà náà kó gbé rárá o bàbá ti yá bá o mi ò fẹ́ kọ́ wọn lè wá sí ìbáyé o àfẹ́ gómìnà náà ṣe lè kọ́nà bàdìgà fún alágbọ̀nyí ẹ̀sìn ẹ̀ lórí obìnrin a kà nǹkan méjì náà tó yẹ pé ọ̀ràn yẹn ni kóbìnrin ṣe fún ọkọ ẹ̀ nǹkan lákọ̀ọ́kọ́ àtọ́ àfihàn àrùf obìnrin gbọ́dọ̀ gbọ́ tọ́kọ́ lódì ìwọ̀nba tọ́kọ́ ò bá pàṣẹ tó jẹ́ṣẹ́ lọ́dọ̀ náà bà lẹ́kẹ́ọ́lá so tọkùnrin bá pàṣẹ gbogbo ìbá ìbọn ìfẹ́ kò ṣe kò ní ìdíkò sọ́ọ̀lẹ̀ méjì gbogbo obìnrin tó bá ń ro kan fóun fẹ́ wà lùjẹ́ náà ọ̀ràn yẹn ni kó gbọ́ nǹkan yẹn arábìnrin kan wọ́n bá níbi sọ̀sọ̀lá máa kọ́ àyà quran ọlọ́run bá gẹ́ni pé àrùjálù quran chapter four verse thirty thirty four sọ́tún nìsa so ìyẹn sọ́tún nìsa chapter four yẹn a lè kà láti bẹ̀rẹ̀ dópin ọ̀rọ̀ obìnrin tẹ̀ ló sọ four thirty four ọlọ́run bá gẹ́ni pé àrùjálù kọ̀wàmúnà àlẹ́ nìsa àwọn ọkùnrin ló lè darí àwọn obìnrin so ìsìn tí education dé láwọn obìnrin mọ̀ pé tó bọ́kọ bá yọ rẹ ma yọ gi bọ́kọ bá yọ rẹ ma yọ gi ní islam yóò rí bẹ́ẹ̀ obìnrin kí wọ́n bá nàbí sàlá sálàm ó wáyé yìí padà ó fẹ́ máa lọ àhábí wá pé obìnrin yẹn ó ní àdáàtò bá àlè àǹtí ṣó lọ́kọ àjẹ́ kọ́lá náà ó ní bẹ́ẹ̀ ni mo lọ́kọ àdúgbò bèèrè lọ́wẹ́ báwo ni àárín ìwà tọkọ ẹ ṣe rí obìnrin ẹ wá dáhùn báwọn obìnrin ṣe máa ń dáhùn òní ma àlóhùn ilẹ̀ ma adjust to àmì mo ń ṣe èyí tí mo lè ṣe o wọ́n mi ò ní wá pa mi ní para mi <laughs> èyí tí mo ní kápá mo ń ṣe arábìnrin pé ń dorí ilẹ̀ mẹkáníkì mìíràn fa iná ma huwa jannatu kiwa náà àwọn kàmàkàlà alẹ́ abdul salatu wa tamu taslim ó ní wo àárín ìwọ àtọkọ ẹwọ tó rọ́kọ tó rí yìí òun làlùjánà àti náà ayu mamar ah òrìṣàlá mọ́sàsílá ó ní obìnrin kóbìnrin sọ́lẹ̀t kàmsá tó kí wọn wákàtí márùn wà sọ́mọ̀t ṣàrọ́hà ó sì gbàwẹ́ ramadan wà áṣánà tọrọjáhà ó sì ṣọ́ abẹ́ kò ṣíṣì náà ó ní wà àtọ́ àti sáwójáhà ó sì gbọ́ dẹ́kẹ́rẹ́ tìrìjánná min ayi bá bin ṣáàt ó ní yóò wà jẹ́nà ní gbogbo lẹ̀kùn tó bá fẹ́ wọ́n lẹ̀kùn mẹ́jọ ló wà jẹ́nà àwọn lẹ̀kùn yìí ìjọsìn tẹ́ bá sì ṣe lẹ́bàá wọlé ìjọsìn tẹ́ bá tẹ́yàn bá dunú mọ́ jù ní bá wọlé ànábì sọ fún wa pé sọ́lọ́lá àrẹ ọ̀sálàm obìnrin tó bá gbọ́ tọkọ lẹ́kùn táàbà pẹ nìkan láṣẹ kó wólẹ̀ kúnlẹ̀ kó tẹ̀fẹ́ nìkan ni àbá pa obìnrin láṣẹ kó tẹ̀ fún ọkọ ẹ̀ kí wọ́n lẹ̀ fún kó wólẹ̀ fún ọkọ ẹ̀ níbi tí ìwọ ọkọ dé lórí ìyàwó gẹ́bẹ̀ náà obìnrin ò lẹ́tọ̀ọ́ àfi tó wáyé pé tó bóyá ń ṣàìsàn àbí nǹkan kan ṣe é tẹ́ pé yóò gbọ́ òdì lárẹ̀ kí ọkọ̀ sọ pé ó yá afẹ́ṣe lọ́kọ̀ọ́láyà kwá ní rárá o ò ráyè òdìṣẹ́lá mọ́sọ̀sílẹ̀ ìdàdá àrọ́jùlmọ̀ àtàbù tí ọkùnrin bá pe ìyàwó ẹ̀ pé tó jáṣe lọ́kọláya ìlàfíráṣìhì fa abat antaji a obìnrin wáyé arígbé ara o bóyá ọkọ̀ ti ṣẹ́ lọ́sàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó mú mọ́ ojúmọ̀ àti mọ́ ẹ fa báàtà gọdbánà aléìhà ọkùnrin wá sùn lẹ́ni tí ń bínú sí obìnrin yìí òdíṣẹ́ so èèyàn lè bọ́kọ ẹni ìjà ṣùgbọ́n kò gbọ́dọ̀ débi eléyìí tọ́kọ bá pé ìyàwó ẹ̀ abẹ́ṣe lọ́kàn láyà nínú ṣẹ̀rẹ́ islam kò lẹ́tọ̀ọ́ kí hàn níbi kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́n bá adékẹ́ ọláṣẹ́ ń ka òkúkú sílẹ̀ pé tó àwọn ẹ̀tọ́ ni bẹ́ẹ̀ náà ló ṣe kí ni ló ń ka ojúṣe kọ́lọ́n adékẹ́ ọlá kó fún alágbọ̀yé ẹ̀sìn ọlá tó Bismillah, alhamdulillah, thumma salatu wassalamu ala man la nabiyya ba'd. Oftentimes, when we look at corruption in society, people focus on the top. And the assumption is that if you are able to change things at the top, things in society will generally change. There's a top bottom approach. It's, as far as Islam is concerned, Islam looks at the bottom far more than the top. And then every society or every country is made up of different societies. And societies are made up of communities, and communities are made up of families. So at the end of the day, the family is the building block of any community. When you rectify families, you don't need to rectify the families 100%. When you rectify the largest percentage of families, society in itself will be rectified. So oftentimes people that are bad leaders, who come to rule over us. They did not fall from the sky like Odudua. They were people who were produced by the society that they live in. So some of the scholars will say, when you complain about bad leaders, they will say, Kama takunu yuwalla arikum. As you are, that is the way Allah will give you a leader. So if the community is bad, you have a bad leader. So when you curse him the more, he will continue becoming bad because it is simply a reflection of, of the community. So Islam focuses on rectifying the family to reconcile, to rectify the society. Hence, Islam has a lot of interest in the building of families. And in the only permissible way that a male and female can live together is if they are legally married as husband and wife, what we call nikah. Nikah is a marriage contract, is a contract whereby a woman would agree to be the wife of somebody. And then the father of the bride will give out his daughter. A man comes, I want to marry your daughter. And the father bride says, Okay, I've given you my daughter. And we have two people who witnessed that statement. And there's, there's nikah. You don't need any imam to come and say that, yes, if you do not read the khutbah, there's no nikah. It is false. We can look at any book. Fortunately, some of them are translated into English. Any book of fiqh, all the scholars, you do not need any imam, uh, missioner, uh, whatever to come and Yes, we, we may call them to explain what Nikah is. We may call them to educate us. But they are not a condition for the validity of Nikah. This is why some people are falling into modern day slavery. Where somebody who is not the father of the bride will tell you that, I can dissolve your marriage. Dissolve what? Dissolve what? A scholar, an Afa, Maulana, whatever his name is, does not have any rights on your family. If you call them, Islam makes nikah very easy. Islamic nikah, in five minutes you are done. All what we assume in Yoruba land, if you do not do a very big party, rent a very massive hall, all those ones, they, they are just their celebrations. They have no impact on that contract in itself. Because the alternative to nikah is zina. And when the alternative to something is haram, Allah will make the other one very easy for everybody to be able to do. But unfortunately, our societies, our cultures have made marriage far more difficult than prostitution. It's not only those ones that stay on the road that are prostitutes. Anybody who is not legally married, as far as Islam is concerned, is committing zina. he's having, he or she's having sexual intercourse. Hence, the Quran says, Marry of women those who are pleasing to you. The Messenger of Allah called young people specifically, said, if you have the means, then get married because it will protect your eyes and also protect your private parts. But there are wisdoms behind the fact that we should get married. Ulama, our scholars say that it helps us protect our chastity. The one who is married does not have the same drive as someone who is not married to commit zina Secondly, it gives you tranquility and peace of mind when you have somebody at home. Some of the, there's this statement you say that uh, if you are not married, you are plastic spoon. Shibionike onike anomadaro. I mean, if you throw away plastic spoon, you will not care. You buy another one. That is the way an unmarried person is. When it is lost, nobody would, would mourn the loss. So Islam looks at this. The Quran says, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِنْ أَنفُسِكُم أَزْوَاجًا And it's from the signs of Allah that He created mates from amongst you. لِتَسْكُنُوا إِلَيْهَا So that you find tranquility in them. وَجَعَلَ بَيْنَكُم مَوَدَّةً وَرَحْمَةً Allah put love and mercy in your relationship. Our ulama did not stop there. When they talk about marriages, they will talk about they will talk about rights and responsibilities. In Nigeria, what you have all nearly all the time is people ask about their rights. Our rights, our rights. Oftentimes they do not ask after their responsibilities. But you don't have rights and responsibilities. They go a person's right is on you, is your responsibility to him. So even in marriage, there are rights and there are responsibilities. These rights and responsibility, they were not written by the United Nations or ECOWAS or the Nigerian constitution. These rights and responsibilities were written and made obligatory by, on us by the one who created us. Because it's a khutbah, I will focus on just two on each side as the time may permit. Number one, for the man, it is compulsory, it is obligatory that you provide shelter, clothing, and food for your wife. Even if your wife is richer than you, she may say that, Well, I know you are not that rich, I'm richer than you. Okay, don't worry, I will be assisting you. She's assisting you. You cannot make it the responsibility of the, of the wife to do anything in the house. When you decide to marry, you have decided to take up the financial responsibility, all the financial responsibility of your wife. Allah says, Wa وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ Surah Al-Baqarah Allah says Rijalu Kowamuni Alanisa. Men are in charge of women. Why? Because they have to spend on them. in amwali. They have to spend for their wives. So also the Sharia says you have to live with your wife in kindness. Washiruhunna bil ma'ruf. So these are rights of women on their on their husbands. And the other way also for women, they also have rights that Allah has made obligatory on them as regards their husbands. Allah says you have two major ones. Number one, a woman should obey her husband. You cannot have two captains in a boat. So, so you so a woman will tell her husband that look, this is the modern period. When I'm washing the plate, you should be sweeping the floor. We need to do division of labor. <laughs> as far as Islam is concerned, that is bogus. Yes, um, it is not wrong for a man to assist his wife. The Prophet used to do it. They said, Kana sallallahu alayhi wasallam fi khidmati Ali. He used to sew his own clothes, serve his, uh, his own wife. So there's nothing wrong Islamically if a woman, if a man decides to do the amala. Or the only thing that in Yoruba land, don't do it where people will see you. Because <coughs> you will hear your story in your village that, ah, hmm. So don't do it where people will see you. Do it, do it in the kitchen and lock the door. But it is the responsibility of the wife to do all that so men, women are to obey their husbands so much so that the messenger of allah said a woman's obedience to her husband determines aljanna or hellfire may allah make her gender easy for us the messenger of allah also said if a man calls his wife for conjugal relationships and she decides that no because maybe the man has done something to her and they have said i don't want to come to your bed لعنتها الملائكة وباتع Wabata Godban Aleha, and the man slept angry with his wife. When he called the, the, wife that I need you, the man said, No, I don't want to come. The man slept angry. The Messenger of Allah said, لَأَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحْ The angels will be cursing her until she wakes up. She doesn't have a legitimate reason, like a legitimate health reason or something will happen. She said no, if you call me, uh, I said you should give me the money for this, you not give me. So you too, there's no no no no no no sleep in this house the angels if the cause of human beings are are this effective how much more about the cause of angels may allah subhanahu give us understanding of the standard of the deen in our wali dhalik al qadr alayh um, we thought the elections we hold last saturday so uh, uh, now they are holding this saturday we ask allah subhanahu wa ta'ala as we asked him the last time allahumma la tusallit alina bi dhunubina man lam yakhafuka fina wa la yarhamuna اللهم ولي أمورنا أتقانا إنك ولي ذلك والقادر علي. and we also advise people don't snatch ballot boxes go there if you want to some people don't believe in the voting process if you want to vote go there vote and go home so don't go to the polling booth to go and sing election and you waste our time you somebody dies for a politician and this position maybe in 2000 the next four years they will become friends i remembered in osun state then it was uh, adegesola against uh, uh, what's the name of this man oyinlola people died in osun state and after four years oyinlola and adegesola became allies against now those people that died what did you die for in lagos we call it sahara so may allah protect us from dying sahara deaths. Hmm.